نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أركب الله ọlọ́run ọba tí ó jẹ́ sí pé òun náà ló ní kápá lórí gbogbo nǹkan ọlọ́run ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ó sì ní ní òpin ọlọ́run ọba tó jẹ́ sí pé gbogbo nǹkan pátápátá òun náà ló máa kò sí tó pamọ́ fún ọlọ́run ọba tí ó wà ní òkè àlàárùsù ọlọ́run ọba yìí ni ọba tí a dúpẹ́ fún. a jẹ́rìí pé kò tọ́ka máa jọ́sìn fún ẹnì kankan àyàfi ọlọ́run ọba nìkan òun náà ló tọ́ láti máa fún ní ìjọsìn wa. a sì jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò tọ́ láti mú orogún pẹ̀lú ẹ̀ kò tọ́ láti wá orogún fún nínú ìjọsìn. a sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam ẹ̀rú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni àlékún ìkẹ́ ọlọ́run ọba orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba kó wọn bá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. lẹ́yìn náà kíwa lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú kíkí islam ilé tí ọlọ́run bá lékè lásàlẹ́sà fún gbogbo àwọn àlùmọ̀ pátápátá ilé tí bá lékè lásàlẹ́sà fún àwọn ọmọ àlìjẹ́nà fún ọmọ fi kíra wọn nínú ọgbà àlìjẹ́nà fọlọ́ọ̀bà àlekèlá kó jẹ́ kí èmi pẹ̀lú yín náà wà nù wọn. دعواهم فيها سبحانك وتحيتهم فيها سلام قلنا لكي السلام عليكم ورحمة الله وبركاته ntí à ń gbé yẹ̀wò òun náà ni àwọn àna àti àwọn ìrújú eléyìí tí àwọn khawarij wọ́n ń ta ní àwùjọ wa àwọn Muhammad Ali Jabata àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn àna wọn àwọn ìrújú wọn àwọn ìsọkúsọ wọn tí wọ́n ń sọ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba eléyìí tó ẹ̀sìn ẹ̀sìn ọlọ́wọ́n ọba bọ́pábọ́sẹ̀ kúrò ní gbogbo àwọn ìsọkúsọ wọ̀nyí òun náà ni àwọn nǹkan tí a ń gbéyẹ̀wò. Naam àìlè tí a gbéyẹ̀wò lánàá òun náà ni ọ̀rọ̀ àti ẹ̀tíkáàfù wípé báwo ni ahlu sunnati wal jama'a àkíni ọjẹ́ ìṣesí wọn àbí kíni ọjẹ́ ibùdó sí wọn lórí àlámàrí yìí àti pé kíni ọjẹ́ ibùdó sí àwọn ibùdó sí àwọn khawariji nípa àlámàrí náà bákan náà lánàá a sọ̀rọ̀ ìmọ̀ kírun sọ̀láti tàràwí ìran átámú ìmọ̀ kí ní ẹ̀yìn ẹ̀ṣà asọ̀rọ̀ asọ̀rọ̀ pààyàn lánàá. Insha Allah ta'ala àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tó kù màá sáré nípa ọ̀rọ̀ ìkírun tàràwí ìkírun átámú lẹ́yìn ẹ̀ṣà máa tètè sàlàyé ẹ̀ lónìí ká tó bọ́ sí ọ̀rọ̀ bíi ká tó bọ́ síbi ọ̀rọ̀ jáka insha Allah ta'ala. sọ́lé bẹ́ẹ̀ máa jẹ́ istidrokat ìlépa bá àwọn nǹkan tí a ti sọ lánàá. àwọn síwájú ká tó bẹ̀rẹ̀ ẹgẹ́ bíi àmánà ọ̀rọ̀ kan bẹ tí mo sọ ní ìjẹta. tọ́yẹ́ sí pé Ah, mo fẹ́ ṣe àtúnṣe kékeré mẹ́. òun náà ni pé ẹgbẹ́ ìgbà tí mo sọ̀rọ̀ níjẹta ìgbà tí mo débi ọ̀rọ̀ Usman ibn Affan tó máa mẹ́nu bá pé máa mẹ́nu bá ọ̀rọ̀ Ali máa mẹ́nu bá ibi tí kápítà Islam kápítà gbogbo mùsùlùmí ibi tó wà tẹ́lẹ̀ pé Madina ni ìgbàtìgbà tó di àsìkò Ali radiyallahu anhu wọ́n gbé kápítà náà kú ní Madina mo wá sí àyíṣe kékeré kan bẹ́ẹ̀ so àmọ́ wá wò pé ó dáa kí n ṣe àtúnṣe rẹ̀ òun náà ni pé mo ní bàtà gbé kú ní Madina Ali radiyallahu anhu ó gbé lọ sí Iraq ní Baghdad sílẹ̀ báyìí àṣìṣe ni Kúfà ló gbé lọ so a kúfà ni ó gbé lọ àwọn khawarij àwọn ni wọ́n lọ sí iraq ní harura gbà tí wọ́n ya kú lẹ́yìn àwọn ali radiyallahu anhu wọ́n wá kú lọ́dọ̀ wọn ní kúfà àwọn lọ àwọn lọ tẹ̀dó sí àyè kátàkì ní harura ní iraq bẹ̀tẹ̀ ali radiyallahu anhu àtàwọn tí wọ́n wá pẹ̀lú ẹ̀ àwọn wà ní kúfà ibẹ̀ sì ni asima Ah, àwọn mùsùlùmí wà ń gbà yẹn ibẹ̀ ni kápítà gbogbo àwọn mùsùlùmí wà ń gbà yẹn so àwọn ilé báyìí tí mo fi ṣe àtúnṣe lórí ìlú tí mo sọ pé wọ́n gbé kápítà yẹn lọ so kí ọlọ́run àlekẹ́lá kí ó ṣe àmójúkò fún wa. naam ìtẹ̀síwájú lórí àwọn àlàyé tá à ń bá lọ lánàá nípa ọ̀rọ̀ sọ̀látù tarawih ẹ̀rí jẹ́ mo ṣàlàyé fún wa yí pé àwa àwọn òkè ń sọ̀rọ̀ gbẹrẹ fún àjẹ̀kí dá nǹkan mú wa látàgbárí wa tí kì bá ṣe pé àwọn ẹni ìṣáájú wa tẹ́mi balẹ̀ lórí máa wa tẹ́mi ti balẹ̀ lórí àkídà wọn lórí àdìsọ́kàn wọn àti lórí manhajú wọn tẹ́mi balẹ̀ lórí àwọn ni àwa máa ń fi ẹ̀sìn wa àti àgbọ́yé wa àwọn làwọn máa fi ń kọ́ sí. àwọn òkè ń dá ẹsẹ̀ tọ́wọ́ bọ̀ fúnra wa ká máa wá gbọ́ yé sórí ìfẹ́ nù wa ká máa tú àyà Qur'an síbi ìfẹ́ nù wa ká máa tú hadith anabi sallallahu alayhi wa sallam sórí ìfẹ́ nù wa. kódà kọjá sí pé nǹkan yọ̀ọ̀ bá ìfẹ́ nù wa mu tá a bá ti rí pé àgbọ́yé àwọn ahlu ní lórí ẹ̀ àwa ti tán láti máa tẹ̀lé kódà kọ́ ń bá fẹ́nu tiwa mu àti tán láti tẹ ìfẹ́ nù wa lórí ba fún nǹkan tá a bá rí pé ó wà lákọọ́lẹ̀ nípa àwọn alùsùnà ọ̀lẹ́ máa rìn lórí ẹ̀. bẹ́ẹ̀ àwọn odikeji wa yìí àwọn tí wọn ntọ́ba bá fẹ́ nu wọn mu ni wọ́n máa ń mú ntọ́ba yìí ta kò fẹ́ nu wọn wọ́n làwọn gbá wọlé wọ́n ní kò sẹ́rí fún wọ́n wà lọ dá ẹ̀rí mú fúnra ara wọn wọ́n sì lọ dá gbọ́yé sórí fẹ́ nu wọn. tẹ bá rìn tí wọ́n mú lọ́dọ̀ àwọn àfáà kan nítorí pọ́ bá fẹ́ nu wọn mú ni kèyí ṣe báwọn afá yẹn ti mú ni wọ́n mú wọ́n tún ní àwọn àgbákò táwọn tún táwọn tún sì bọ̀. àti abáwo àlàyé tí mo fẹ́ tí à ń ṣe lọ lánàá ẹ jẹ́ ká lọ wọnú tíra kan tẹ́pẹ́ ní qiyam Ramadan fadluhu wa kayfiyatu adaiha wa mashru'iyyatu al-jama'a wa mashru'iyyatu al-jama'ati fiha ẹ tó ṣe tíra yìí. الشيخ ناصر الدين الألباني رحمه الله تعالى àwọn ni wọ́n kọ tírà yìí gbogbo aláti mọ bí sheikh Al-Albani rahimahullahu ta'ala bí wọ́n ti dúró tó lórí ọ̀rọ̀ asámù yìí débi pé sheikh Al-Albani wọ́n wà náà wọ́n tán dúró lórí wípé ah, àríkà gbọ́dọ̀ kọjá mọ́kànláṣẹ́ ẹ̀tí ọ̀dásán àwọn àbá yòókù ní Hijaz àwọn sọ wípé ah, a lè kí jù bẹ́ẹ̀ lọ a lè kí twenty one a lè kí nineteen a lè kí forty one sheikh albani ni a no sam kò gbọ́dọ̀ kọjá mọ́kànlá nítorí hadithu anabi nítorí hadithu aisha radiyallahu anha tó sọ pé máa káàdà nàbí sallallahu alayhi wa sallam yazidu fi ramadan wàlá fi ghayrihi ala ihda ashrata raka'a bánabi sallallahu alaihi wasallam àti gba awẹ́wò àti bàtí ẹ̀sà awẹ́wò àdẹ́bìí kí kọjá mọ́kànlá sheikh albani lójú olórí pé sam mọ́kànlá yìí náà ni ẹ wo lórí ọ̀rọ̀ ẹ̀tìkáàfù náà Sheikh Albani ló dúró pé àdìkọ̀ gbọ́dọ̀ kọjá mọ́sálásí mẹ́ta tẹ̀ ẹ wá máa wo lórí ọ̀rọ̀ yìí pé tá a wá lé ẹ wo bá ṣe ń dúró ṣẹ̀kọ́ wọn ń yapa sí ọ̀pọ̀lọpọ̀ àfa Hijaz ní àmọ́ wá fìbò yìí àmọ́ nígbà tó wá di pé tá lè kí ẹrù lẹ́yìn ìṣáì wallahi wọ́n papọ̀ pẹ̀lú wọn ni. yá eléyìí kò sí yapa lórí eléyìí sọ̀látù tarawih ó tọ́ látẹ̀yìn ìṣáì kò sí àfàsùn nìkan rí tó sọ láyé wípé sọ̀látù tarawih èèyàn lè kí lẹ́yìn ìṣáì àyàfi bó bá ṣe bóńkálukú ṣe dúró lórí mọ́kì fún wọn nípa ọ̀rọ̀ ìtìká nípa ọ̀rọ̀ adájú rọ̀kà àti àwọn iye òǹkà rákà àtàkì nínú tàràwí bóńkálukú dúró lórí àgbọ́yé rẹ̀ ni àmọ́gbà tó di pé àsìkò lálẹ́ kí ẹnu wọn papọ̀ lórí pé látẹ̀yìn àìṣá ìlọrin so nítorí ẹ̀ ló jẹ́ kí mú tíra àfa yìí wá kìyàmọ́ Ramadan tí Sheikh Al-Albani ṣe tẹ́lẹ̀ bá mọ̀ wípé wọ́n ṣe yapa àwọn àfa yòókù níbi àwọn nǹkan míì wọ́n yapa wọn níbi ọ̀rọ̀ pé ìjó tọ́ lẹ́yìn ìṣáyà bí òtọ́. tábàlọ́wọ́ page twenty six nínú tíra yìí page twenty six tíra àwọn méjì mo fẹ́ lò papọ̀ tíra àwọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni sọ̀látù tarawih sọ̀látù tarawih wọ́n ṣe tíra kẹtọ́ ẹ pé wọ́n ń ṣàlàyé ní bá ń kírun àtàmú wọ́n yìí ṣe tíra kan wọ́n ṣe wọ́n pè é ní kìyàmù Ramadan tíra yẹn wọ́n tún fi ọ̀rọ̀ ìtìkáàfù kó tíra kìyàmù Ramadan yìí tiẹ̀ bẹ́ẹ̀ sọlátù tarawih wọ́n fi nǹkan kan kó látòkè délẹ̀ wọ́n ṣàlàyé bá ti kírun asámú ni méjèèjì mo fẹ́ lò papọ̀. نعم أو شيخ الألباني ولو وقت صلاة الليل wọ́n ní sọ̀látù ah, lẹ́yìn ìrun min ba'di salati al-isha ila al-fajr títí fa tí ó fi dàsùkò àlàfà al-fajr gbogbo àsìkò ní dàsùkò tá a máa ń ké salati tarawih. so gbọ́ báyìí nìyí níbo ni wọ́n ti mú tiẹ̀ tí wọ́n fi sọ yí pé ẹni tí bá ń kí irun salati tarawih lẹ́yìn ìṣá yìí ń kírun àfisòfò ni ó pè é rẹ̀ kọ́ subhanallah

ọkàn ti dúdú nígbà tó jẹ́ sí pé gbogbo tí ò ní tí ọmọ mú ọkàn yẹn dúdú òun náà ni wọ́n ń ṣe bí à ń pè yẹn ń kéèké rí tí ò lẹ́tọ̀ọ́ bí à ń lè máa wọn èèyàn lọ́nà tí ò yẹ kí yẹn lè máa wọn bí à ń ṣàbòsí fáwọn èèyàn bí à ń ṣàbòsí lẹ́mìí ara ẹni ọkàn ti wá le ọkàn wa dúdú gan ọ̀pọ̀lọpọ̀ wọn tí ọba ti sí láwọn àwọn àdúgbò tó bá ti kóra wọn jọ báyìí wọn èkí jama ẹ ẹ dákun bó lọkọ̀ sí ní bíbá ńgbà tí ọba ní kírun kí ń torí pé gbogbo àwọn arádùgbò wọn kì í fèrè ni wọn kò sẹ́ni kò sí mọ́sálásí láti lè kí ọ̀run yóò máa dá ọ̀run kí ẹ gbọ́dọ̀ kò sí ní dúdú gbogbo yóò sì tọkọ̀ ọmọ báyẹn. náà ṣé kàlùbá ní lèkọ́ olíyìí sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo ilé ìta ń sọ ìké sọ̀rọ̀ fẹ́nu pé tá a bá sọ yí pé sọ̀látù tarawih ó bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìrun magrib àyẹ̀yẹ ìrun ìṣáì títí di àsìkò àlùfájàrí wọ́n ní nítorí gbólóhùn ànábì ni o nítorí nítorí gbólóhùn tó wáyé sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sọ pé inna Allaha zadakum salatan ọlọ́run bá àlejò láti àlékún òrùn kan fún yín o ẹ̀yin Sheikh Al-Albani wá fẹ́ sàlàyé nǹkan tán pé ní alùwítìrù tánàbí sallallahu alaihi wasallam sọ bí báyìí pé ọlọ́run bá ṣe àlékún òun kan fún ẹ̀yin mùsùlùmí òun náà ní alùwítìrù kí ni ìrànkí náà gbà lérò pẹ̀lú alùwítìrù yẹn Sheikh Al-Albani wá sọ pé tùsánmà sọ̀látù lẹ́yìn wítìrán wọ́n ní ìran asámú náà ń pè ní wítìrì ìran asámú yẹn ń pè ní wítìrì li anna adadaha witrun nítorí pé òǹkà iye ẹ̀rọ asámú kódà àtàwọn tó kì 19 21 41 àtàwọn tó kì sí náà ni lè anna àdádá wítrùn ayi àádádún fàrdí wọ́n ní táwọn gbà lérò ní pé tá a bá ka gbogbo ẹ̀ papọ̀ lódìdí láti bẹ̀rẹ̀ débi tó parí sí mọ́kànlá rẹ̀ lè wítìrí náà rí. so wọ́n lò lànàbí sallallahu alaihi wasallam sọ pé inna Allaha zadakum salatan wa hiya alwitr òun náà ni kí ni o òun náà ni alwitr fasalluha anabi ni ẹ máa kí bayna salati al-isha'i ila salati al-fajr láàrin ẹ̀yìn ìgbà tẹ́ bá kí ìṣá ìtàn títí fá tí ó fi di àsìkò salati al-fajr gbogbo àsìkò tẹ́lẹ̀ kí lónìí. حديث تاوي حديث صلى الله عليه وسلم أخرجه أحمد إمام أحمد إذا وانو مسند ولا يهو يتيو باتي وغيره أمامي تطيع تجيب أحمد ناسو wa huwa mukharraju fi sahiha Sheikh Al-Albani àwọn tó wá ti takhriju hadith yẹn àwọn mú gbogbo ìsinadu ẹ̀ jáde àwọn sàlàyé ẹ̀ dáadáa nínú silsilatu sahiha bí wọn bá ti ọlọ́run lọ wo silsilatu sahiha Sheikh Al-Albani lọ wo page lọ wo page one oh eight ti lọ wo al-irwa irwa al-ghalil lọ wo page lọ wo mujalladu ẹlẹ́ẹ̀kejì volume two page one Sheikh Al-Albani sàlàyé hadith yẹn dáadáa ń bẹ̀ ó ṣé bá yìí sì ṣe ṣe ṣe nítorí ẹ̀rí olójó kó yẹ wá wípé ẹ̀rí ni kẹ́kọ̀ọ́ wá sí ń bọ̀ wá o lójó kó yẹ wá wípé àtẹ́sọ́ láti tààrọ̀ wí látẹ̀yẹ ìṣáyìí ló ti bẹ̀rẹ̀ títí tó fi di kíni o tó fi di àsìkò àlùfọ́ọ̀jì. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tó tún wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam òòrè o. òun náà ni hadithu àárá òun náà ni hadithu àárá ìhà. عائشة رضي الله عنها قالت ابن طيب كان كان كان صلى الله عليه وسلم يصلي فيما بين أن يفرغ من صلاة العشاء وهي التي وهي التي يدعو الناس العتمة إلى الفجر إحدى عشرة ركعة إحدى عشرة ركعة يسلم بين كل ركعتين ويوتر بواحدة ويمكث في سجوده قر ما يقرأ أحدكم خمسين آية قبل أن يرفع رأسه فإذا سكت المؤذن في صلاة الفجر وتبين له الفجر وجاء المؤذن قام فركع ركعتين خفيفتين ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن للإقامة رواه مسلم وأبو عوانة وأبو داود والطحاوي وأحمد وأخرجه الأولان من حديث ابن عمر وأبو عوانة من حديث ابن عباس hadithi wi sheikh albani ẹ̀rí kejì tó tún mú wá nìyẹn eléyìí báyìí wọ́n mú wá nínú sọ̀látù tarawih wọn ìbẹ̀lẹ́ ti báyìí lẹ́yìn àmàlà ọ̀pọ̀ tí mo mú wáyé wọ́n mú wá nínú kìyàmù Ramadan wọ́n wá padà wá dá wa padà sínú ibi tí wọ́n ti rí àdìsí náà lẹ́nu Musnad Imam Ahmad àtàwọn míì náà wọ́n wá ní àbáwọn tó ti wá sí tàkìríjù àdìsí yẹn nínú Silsilatu Sahiha ẹ̀tún lọ lè wò mẹ́ àwọn tó ń sàlàyé nínú Irwa ẹ̀rì lọ wò mẹ́ bẹ̀tẹ́lẹ̀ báyìí Muslim lọ́gbà wa Sahihu Muslim ibẹ̀ lọ́wà ó sì wà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni hadith náà ń sọ ìyá wa yìí ìyá wa Àìṣà yìí wọ́n sọ wípé káàna nàbí káàna sallallahu alayhi wa sallam wọ́n lànà mi jẹ́ni tó jẹ́ sí pé yusalli fima bayna an yafrugha min salati al-isha ó máa ń kí irun kan lẹ́yìn tó bá parí irun ìṣá ìtàn ẹ̀rọ gbọ́ hadithi wà ní sọ́yìn muslim fa sẹ́ńpẹ́ tí a ti ti hadithi Umar làmúwa lánàá ẹ wò tó ní màrúfú wòlé àtó mú wá lónìí yìí o màrúfú ètò rẹ o kò síbi tẹ́ fẹ́ lọ sẹ́ ẹ kàn wá kágbákò láwọn èèyàn lọ́wọ́ ẹ kàn máa sọ pé àbí kódà bẹ́ẹ̀ bá kí irun tààrọ̀ wí lẹ́yìn ìsáyè lọ́dọ̀ ọmọ òṣìṣẹ́ bíyà ó ti jáde kó nu islam tó bá ti wí fún tí ọba ti kọ́. mo ti ń rìn láyé ìkanrú àwọn eléyìí wàláì mo ti ń rìn láyé ìkanrú tí wọ́n rí níbi àgbákò fásúwa àwọn fásúwa tó lè kágbákò bá lù ú mọ̀ wọ́n sì lé lórí ẹ̀ wọ́n sì lé gẹ́gẹ́gẹ́ lórí ẹ̀ náà. ẹ̀dẹ̀ máa lẹ́nìkan lẹ́lẹ́gbẹ́ ta lẹ́lẹ́gbẹ́ tí ìbá ṣe èyí tẹ́ni tàá ṣubú tẹ́ni lé gẹ́gẹ́gẹ́ lórí táfà yìí bá ti mú wá nìkan ẹ̀sìn mẹ́rin kọ̀ọ̀dẹ́ gbogbo ayé kò wá tẹ́lómi tẹ́lẹ̀ sọ́mọ́ wọ́n ní wọn lẹ́rìí jàbátá nìkan lẹ́rìí lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ọmọ aláìmọ̀sẹ̀ yìí. káì ọlọ́wọ́ sàánú wa wọ́n ànábì ìyáwó ayé ní ànábì àmà kírun lẹ́yìn tí ànábì àmà kírun lẹ́yìn tí wọ́n bá parí irun ìṣá ìtàn lẹ́yìn tó bá parí irun ìṣá ìtàn ànábẹ́ wà kírun wọ́n ní wàhíyà lẹ́tì yẹ́dì ìnáṣù làákàmà irun sọ̀látù ìṣá yẹn làwọn yẹn máa ń pè ní àkàmà àbí tẹ̀kọ́ ó kọ́ ọmọ dáadáa nínú orúkọ tó ń pè ìṣá yìí ànábẹ́ wà kírun yẹn láàrin lẹ́yìn ìgbà tó bá ti kí ìṣá ìtàn ilẹ̀ alfajiri yóò kí títí di àwọn àsìkò kí alfajiri tó ti kéde kó tó yọ ànábẹ́ wà máa ń kí rọ́kà mọ́kànlá lànà ìwọ́n kí. yusallimu bayna kulli rak'atayn sani bá ti wá kí rọ́kà méjì kan yóò sálámà yóò tún bẹ̀rẹ̀ yóò tún kí rọ́kà méjì ní yóò tún sálámà díje máa ń kí nìyẹn. wà yíru tiru di wahidati anabi wa se witiri ẹyọ kan omi pé yóò kiri aka mẹ́wàá méjì méjì yóò ma sálámà yóò wá sí pé yóò tọ́ba wá yá yóò wá padà wá kí ẹyọ kan yóò fi pé mọ́kànlá anabi a máa kí bẹ́ẹ̀ ìgbà míì anabi máa kí mẹ́jọ méjì méjì méjì yọ sàlámà yọ wá yẹ wítìrì mẹ́ta nígbà míì sì ní anabi ọmọ kí mẹ́rin mẹ́rin yọ sàlámà ó ní hadith wa aisha tí wọ́n kà lẹ́kẹ̀ yẹ pé anabi òkè ń lékún nínú ramadan àti lẹ́yìn ramadan duraka mọ́kànlá lọ. aisha wa sọ pé yusalli arba'an fala tathal an husnihinna wa tulihinna aisha ní anabi ọkọ kí mẹ́rin kaná yọ wá sàlámà aisha ní má béèrè wọ́n béèrè bí irun yẹn bó ṣe dáa tó bó ṣe gùn tó àrẹ́bí ó fàágùn gan kódà àrẹ́bí àwọn akírun fún wọn gbà mí débi pé sàárẹ̀ ọ̀fẹ́ ẹ̀bọ mọ́ wọn lọ́wọ́ táwọn èèyàn máa gbá òpó mú bí táwa ti lẹ dé lónìí bí ẹ bá dẹ́rẹ́ wò lónìí àwọn èrò ti ka mẹlẹ kódà wọn ní bá kí yòó tán kéde pé omi wọn ní kéde pé wọn ní wà màkọ èyí ò tó ń kí nǹkan wọn ní bọ kí tán ìwọ ọlọ́pàá kí nǹkan rẹ tán ọwọ́ èyí ó rí pé àwọn ẹrú ọlọ́ọ̀dì túká àbáyé náà àyíṣà ni yóò kí mẹ́rin kẹ́ yọ́ta lámà àyíṣà ni yóò àmọ́ béèrè bí irun yẹn ti dáa tó àrẹ́jọ farabalẹ̀ kí dáadáa kódà yóò kí tí ó fagùn dáadáa yóò tó kí mẹ́rin ẹlẹ́ẹ̀kejì yóò tó sálámà yóò wá kí mẹ́ta yóò wá sálámà àrẹ́jọ àwọn ẹkí fẹ́ ń gbà mí. sọ àwọn ọ̀nà tó pọ̀ la lè gbà kí kẹsàn-án yẹn la fẹ́ sàlàyé lónìí. náà àwọn àyínmọ̀ ti ń pín fún wa ti mọ ìjà lè kí lẹ́yìn iṣẹ́ ìlànà yanjú ká má fi gbàsùkò ara wa púpọ̀ jù. wọ́n ní yusallimu bayna kulli rak'atayn wa yutiru bi wahidatin wa yamkutu fi sujudihi wọ́n ní sáré gbàsùkò adé di sujúdi òun náà àdébẹ̀ wa fara balẹ̀ dáadáa yóò pẹ̀lú ní sujúd qadra ma yaqra'u ahadukum khamsina aya wọ́n ní wọ́n gbìyànjú wọ́n gbìyànjú àwọn àyà tó kéré ẹyọ kan yasin hamim alif lamim allahu akbar ẹjọ́ razan kódà ẹ̀sìn kíṣà ìlọ́wọ́ gan ó ti fẹ́ kò ní ti parí tó lè kí razan mi parí. Ànábì ọwà pẹ́ lórí ayé yìí ní ìyá yìí ní ànábì ọwà pẹ́ lórí sùjú ní dédé ìgbà tí ẹ̀rẹ́ fi ka ayà fífì ànábì yóò fi wà lórí sùjú sẹ́bà ẹni tì kọ́bílà àyànfà rọ́ọ̀sà síwájú ká nàbí tó gbórí sókè fàyídà sákàtà ni mo á bínú. ìyá ìwá ní tí àná ìbá wa kírun ìtàn tákùrún kírun tákùrún wa dákẹ́ fi sọ̀láàtì alfajiri nínú alfajari wàtàbáyára láwù alfajiru tí alfajari ti wá hàn kó ti yọ wàjá almuazinu tí muazinu ti wá dé kọ́ọ̀mà anábẹ́wà dìde fọ̀rọ̀ta àrọ̀ta àtẹ́ni kọfífàtẹ́yìn anábẹ́wà fi rọ̀ta ní rákà tí ó kù yẹ kò ní fàágùn tó nǹkan tó ń bá kọjá ànábi yóò wá rọgbọ fún yóò fẹ̀gbẹ́ lélẹ̀ arasikihi aiman yóò fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ lélẹ̀ hata tí yahoo mu adùn ní ìkọọmọ títí fa tí a pè lófi wá báyìí pé ìkọọmọ títò ẹja kírun sóbì rawahu muslim muslim ló gbà wá wa abu awana abu awana náà gbà wá wa abu dawud wa tahawi wa ahmad wa akhrajahu al-awwalan wọ́n ní àìmọ́ muslim àti abu dawud àwọn gbà wá nínú hadithu wọn gbà wá látọ̀dọ̀ ibnu umar àmọ́ abu aywan ẹn tí wọn àwọn gbà wá látọ̀dọ̀ ibnu abbas so hadithu yìí hadithu tó lálàáfíà ni ó di hadithu ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ marfu lẹ́yìn náà ṣe kàlẹ́ báni wọn bọ̀rọ̀ lọ wọn ni wassalatu fi akhir al eléyìí báyìí nínú nǹkan tí ń padà ṣàlàyé lánàá tí mo fẹ́ ṣàlàyé lónìí nìyẹn ẹ̀ eléyìí tó lọ́lá jù òun náà ni kí akọ́kọ́ sùn náà káwá dí padà lóru káwá kí òun lọ́lọ́lá jù àmọ́ ó tọ́ ká bẹ̀rẹ̀ láti ẹ̀yìn ìṣáì eléyìí báyìí ìta ń sọpọ́ lọ́la ni pé tọ́ ọba yẹ pé abáríjàmọ́ abáríjàmọ́ kan tí ọmọ jídìde lóru bẹ́ẹ̀ àwọn ìjàmọ́ tí ọmọ wa jídìde ọ̀pọ̀ lọ sùn náà tọ́ wa jídìde lóru tó wà kí ìgbà yẹn ló ti lọ́la o àmọ́ tọ́ bá tẹ́sí pé ìwọ nìkan wà lọ dá kí lóru ọlọ́lá fún ọkọ òkí pẹ̀lú jẹ̀mọ́ lẹ́yìn iṣẹ́ ìdíkọ̀ lọ dá kí lóru lọ. ẹ̀tí ọ̀dà sáà ẹ̀hẹ́ ọlọ́lá fún ọkọ òkí pẹ̀lú jẹ̀mọ́ lẹ́yìn iṣẹ́ ẹ̀rí wà fún ni àdìsí àrẹ́bí àpàdà ká o kó kí pẹ̀lú jẹ̀mọ́ lẹ́yìn iṣẹ́ yìí ó lóore fún ọdún kó wọ́n sọ pé wọ́n lọ dá kí lóru lọ. ìgbà nígbà tí ẹ bá kọ́ lọ sùn náà tí ẹ bá jí ilé tẹ̀ ní sábà rérò dáadáa yẹn tóorùn máa ń nù máa ń wẹ̀yàn àwọn yẹn ti kọ́kọ́ sun wọn kaná lẹ́yìn tán sínú tán wọ́n kíjà ìtàn ti rẹ́ra wọ́n wá lọ sùn tí ọlọ́run jẹ́ wọ́n jí ní o tọ́lá lórí àwọn afẹ́ bó sáà rí gan ṣé kalaba ní wa ń sàlàyé ẹ̀ sọ̀rọ̀ táwa nìkan sàlàyé wọ́n ni o

èyí wòye sọ pé yẹn kò yí òye òtúmọ̀ sí pé yẹn lọ́la ìtọ́mi sọ pé yẹn lọ́la á rí dẹ̀rí ìlú pé yẹn ni yẹn ni tọ́ lọ́la ni. ṣèṣe kalẹ̀ bá ní níbà yẹn sọ wípé kéèyàn jí wá kí lóru yìí ká ọba yẹn kọ́ bá rọrùn fún lọ́lọ́lá jù wọ́n ní torí ẹ̀rí ni o. kílẹ̀ rí náà anábì ni man khafa alla min akhiril layl gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù kó wò ní jí ní ìgbẹ̀yìn òru ẹ́ falyutir awwalahu bóyá kí wítìrì rẹ̀ ní síwájú kó tó lọ sùn wọ́n lè ṣàlàyé fún wa pé ìrun tán pè ní wítìrì náà ní kíni o ìrun asámú yìí torí mọ́kànlá ní wítìrì ni. wà á máa ń tọ́ máa àyàkú máa àfihàn abẹ́ni tó bá sojú kòkòrò tó bá ní ojú kòkòrò kóun fẹ́ jídìde ní ìgbẹ̀yìn òru fàlíwùsì àfihàn lẹ́yìn kóun lọ kí tiẹ̀ nígbẹ̀yìn òru ni o àlẹ́bí lọ bẹ́ẹ̀ yẹn o fàyínà sọ̀láàtà mashhudatu àwọn màláìka máa ṣe kí ni o àwọn màláìka máa wá bẹ̀ àwọn màláìka máa witness yẹ. wàzálìkà afdalu òun ló sì lọ́lá jù akhrajahu muslim imam muslim ló gba hadith yìí wá o hadith ọlọ́láfíà ni wa ghayruhu hadith yìí dẹ̀ tẹ́lẹ̀ ẹlòmíì tó yàtọ̀ fún muslim tó gbà wá ọwọ́ mukharrajun fi sahiha Sheikh Al-Albani náà wọ́n tún ṣe takhriju ẹ̀ náà àwọn mú ṣe takhriju hadith yìí àwọn kó gbogbo ìsinadu ẹ̀ jáde ẹ̀wọ́n kó owó ti fún tẹ̀dọ̀ jáde nínú sọ̀híhà sísílátù sọ̀híhà wọ́n ní ká lọ wo page two thousand six hundred and ten àti two thousand six hundred and ten àbámẹ́. wọ́n ní wàá yíza dáhùn amúrù bẹ́ẹ̀nà sọ̀láàtì awọ́lá lẹ́yìn máa jàmá. wọ́n ní àmọ́ tó bá jẹ́ sí pé àlámọ̀rí ti wá padà di wípé ní ti padà ń tẹ̀lẹ̀ lọ́dọ̀ tí ní pé ẹ̀yìn ìṣáyì ni wọ́n ń kí lẹ́yìn ìṣáì òun náà ni wọ́n ń kí ní awọ́lù lẹ́yìn náà ń kí pẹ̀lú jama'a ní jama'a ń wọ́n ní wàbẹ́yìnà sọ̀láàtì bákan náà alámàrí ti wá di pé kó o kí pẹ̀lú jama lẹ́yìn ìṣáì àti kó o kí aṣọ́ra lẹ́yìn mọ̀fàrìdà lẹ́ni tí ó dá kí ó wà láàrin alámàrí méjèèjì alámàrí aláwọ̀kọ́ ni pé yìí máa kó o kí pẹ̀lú jama lẹ́yìn ìṣáì tàbí kó o lọ dá kí ní áàfíìrù lẹ́yìn munfaridan lẹ́ni tí ọjà kí ni wọ́n nìkan lóṣó wọ́n ní fasolatu máa jama àti afdol kó kí pẹ̀lú jama àti nkí lẹ́yìn iṣẹ́ ìlú lórí ju kọlọ kí kọlọ dá kí ló ń lọ. li annahu yuhsabu lahu qiyamu laylatin tamma nítorí pé tó bá kí pẹ̀lú ìmáàmù lẹ́yìn iṣẹ́ ìyẹn tó kí láti bẹ̀rẹ̀ dé ni filfiqrati arọ́bíà wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé àwọn ti ṣàlàyé nínú ní ní paragraph ẹlẹ́ẹ̀kẹrin nínú tírà yìí ẹ wàá kàrà lọ ibi tán rí fáwọn lọ yẹn àdìsí wo náà ń sọ wọ́n ní ọwọ́ marfu'a ọwọ́ alátọ́nà nàbì sallallahu alaihi wasallam òun náà ni hadithu tí hadithu tí abu dhar radiyallahu anhu tó gbà wá qala ó sọ pé sumna ma'a rasulillahi sallallahu alaihi wasallam ramadana agbàwẹ̀ Ramadan pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam falam yakun bina shay'an min ash-shahri anabi ọwa anabi ọwa kírun asamu fún wa ní gbogbo àwẹ̀ Ramadan yìí rárá hatta baqiya sab'u títí pa sí àwẹ̀ Ramadan yìí dínkù méje jọ parí anabi ò kò kírun tarawih fún wa láti bẹ̀rẹ̀ títí di pé Ramadan kù méje jọ parí fakọ́ọ̀mà fakọ́ọ̀mà bínà ànáyì bá dìde pẹ̀lú wa ànáyì bá ń kírun fún wa hatta zahaba sulutu lẹ́yìn ànáyì wa ń kí fún wa látẹ̀yìn ìṣáyì àwa ń kí lọ bẹ́ẹ̀ títí fá tó fi jẹ́ sí pé sulutu lẹ́yìn ní fìdí kíni o mẹ́ta àmì ìdá mẹ́ta òru fi lọ sulutu ní pé one third tọ́ba ní sulutu one over three tó fi jẹ́ sí pé ànáyì kí fún wa dé pé one over three òru lọ kò yẹ báyìí nìsí tábà dá òru sí mẹ́ta ẹ̀rọ bí nǹkan yẹn ti gùn látẹ̀yìn ìṣá ìsìlá nẹ́bi ti ń kí fáwọn. wọ́n ní falamma kanat as-sadisatu lam yaqum ìgbà tí àwẹ̀ wa kù mẹ́fà tẹ̀gbẹ́gbà táwẹ̀ kù méje lólódì lólódì ó túmọ̀ sí òru twenty three àbí òru twenty two tó ń tẹ́ méjèèjì làwọn ẹbí lè kù méje táwẹ̀ bá di twenty nine òru twenty two ni ó àbí sí twenty three so òru yẹn Ànábì sallallahu alaihi wasallam ó nígbà tó wá di pé àwọn ẹkú mẹ́fà ìgbà tó di pé àwọn ẹkú mẹ́fà Ànábì sallallahu alaihi wasallam tó dìde kò wá kí fáwọn ṣé báyìí nìkì ọni falamma kanat sadisatu lam yaqum bàtà rẹ kú mẹ́fà kò dìde falamma kanat khomisa ìgbàtà rẹ wá kú márùn sẹpẹ òru wútìrì ní àrẹbí ń kiri yẹn ìgbàtà rẹ tó wá kú márùn kọ́ọ̀mà bínà àrẹbí tó wá dìde ó tún wá kí fún wa hatta zahaba shatru al-layl àrẹ́bí tó wá kí ju bó ṣe kí láwọ̀kọ́ lọ ó kí débi wípé ìlàjì òru fi lọ tẹ̀gbẹ́ ibi alákọ̀ọ́kọ́ àrẹ́bí kí lẹ́gbẹ́ wà ń tọ́jú òru ló fi kí ibà yìí áàfù òru ló fi kí ó fi látẹ̀yìn ìṣá ìdé áàfù òru làrẹ́bí tó fi kí fún wa ẹ̀tí ọ̀dà sáà so wọ́n ní fàkúlùtù ó lọ́wọ́ sọ wípé yá Rasulullah yìí lòjíṣẹ́ ọlọ́wọ́ a láwọn fàìtánà kìyàmà hadhihi al kílẹ̀tò ní kí gbogbo òru ikú wa tẹ́kọ́ bá tálẹ̀ kẹ́lẹ́ ànẹ́rí olóhùn sọ bẹ́ẹ̀ fánà ìbáyẹn àwọn òní sákú àwọn tó máa wá lékún tiwọn ni. fakọ́l àrẹ́bí sọ́lọ́ láwọn sọ́lọ́ sọ pé iná sọ́lá iná rọ́jùlá ìlà sọ́lá máa imam. anábì wá ní dájúdájú téèyàn bá kírun pẹ̀lú imam hatta yan sọ́rífà títí fá tí ọ̀wá járun tí ò kú lẹ́yìn imam títí fá tó fi kí imam kutiba lahu kìyàmù lẹ́yìnlàtì wọ́n fún ní ṣírò wípé ó fi gbogbo òru rẹ̀ kírun ni. falamma kanat ar-rabi'ati sọ̀hábì ní ìgbà tó òru ìgbà tí àwẹ̀ kù mẹ́rin tí ó parí lam yakun àrẹ́bí ò tún wá kí fún wa. falamma kanat ath-thalitha bàtàwẹ̀ tó kù mẹ́ta tí ó parí tẹ̀gbẹ́ mo ti ní ìgbà tó kù mẹ́ta tí ó parí jama nítorí ẹ̀fẹ́ jẹ́ pé Sheikh Al-Albani ní eléyìí tí ọ̀rọ̀ pọ̀ jù lórí ẹni pé Laylatul Qadri òru twenty seven ni máa bọ́ sí. ẹ̀rí pọ̀ lórí ẹ̀gẹ́ o nínú àwọn ẹ̀rí tó ṣe ìṣàrọ̀ síbẹ̀ lélẹ̀ wa ìgbà tí àwẹ̀ kù mẹ́ta tí ó parí òru twenty seven ẹ̀tí ramadan anabi sallallahu alaihi wa dìde anabi wa bá wọn anabi wa kírun bá wọn tí wọ́n nìkan jama ahlahu arabi kó gba àwọn fámìlì ẹ̀jọ́ àtàwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ anabi kó wọn jáde òun ni ẹ̀rí tí àtúbìnrin lè lọ sátámú obìnrin lè lọ sátámú náà wà ní sáàhù wà náàtà anábì kó àwọn ìyàwó rẹ̀ jọ àti gbogbo èèyàn bàkọ́ ọmọ bí náà anábì wá bẹ̀rẹ̀ sí kí pẹ̀lú wa látẹ̀yìn ìṣáì hátà khashina àyàfútaná alfaláhù wọ́n ní títí pátẹ́rù fi ń bà wá pé sáà ní bó sáà rí báyìí àrẹ́bí tó kí ju bọ́ ṣe ń kí lẹ́tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ẹ̀fẹ́ lọ́la ọkọ̀ àrẹ́bí fi wà ń tọ́ọ̀dù orúkí ìdákanùdá mẹ́ta ẹlẹ́ẹ̀kejì àrẹ́bí fi láàbù orúkí ẹlẹ́ẹ̀kẹta yìí àrẹ́bí wá kí láti bẹ̀rẹ̀ títí débi wípé ẹ̀rù ń bà wá wípé pàláhù fẹ́ bọ́mọ́ alọ́wọ́ حتى خشينا أن يفوتنا الفلاح قال قلت صحابي واسقوا وابير بيبي أما الفلاح كنا سنبع لنقل الفلاح توي هو أبوي قال السحور هنا نكتاري أما بير ساري، نوفي بما الله بتانا بيفانو يقول ثم لم يكن بنا بقية الشهر وللينا لن يروا لن يروا ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn òru ẹlẹ́ẹ̀kẹta yìí lẹ́yìn òru tí àwẹ̀ kù mẹ́ta kó parí wọ́n lànà bí sọ́lọ́ lọ́sọ́lá wọ́n wá dìde sí fáwọn ọmọ ní gbogbo sí gbogbo àwọn àjọ yòókù tí oṣù fi parí. hadith yìí hadith tọ́sọ̀ tọ́ lálàáfíà ni àwọn asahabu sunan wọ́n gbà wá àtàwọn tó yàtọ̀ fún wọn. sheikh Albani dẹ̀ ni àwọn ti takhriju hadith náà nínú salatu tarawih nínú sọ̀látù tàràwí làwọn ti ṣe tàkìríjù ẹ̀ tábàlọ́wọ́ page seventeen sí sixteen page sixteen sí seventeen bákan náà tábàwọ sọ̀híhù àbí dáwù ṣé kàlẹ́dá ní ṣe tí àkàtàgbẹ̀ ní sọ̀híhù àbí ní page one thousand two hundred at least one thousand two hundred and forty-five bákan náà tí a bá lọ wo al-irwa tí a bá wo page hadith four hundred and forty seven abambẹ sheikh al-Albani wá sọ pé wa ala dhalika jara amalu sahaba wọ́n ní ká máa kí irun salatu tarawih látẹ̀yìn ìṣá yìí wọ́n ní bẹ́ẹ̀ náà ní iṣẹ́ àwọn sahaba orí táwọn sahaba náà rí nìyẹn. في عهد عمر رضي الله عنه نياسك عمر فلما بقى بواكي شيخ الباني وقال ثم أثار ثم مولانا نقاك عمر أواتي عبد الرحمن أواتي عبد الرحمن بن عبد القاري ثم الله سينو مسالاتي ثم باوي ثم مولانا شيخ الباني ومو حديث حديث هنا وعليك بينا لعن صحابة أنا شيخ تولي بسيري لا ترى النبي صلى الله عليه وسلم bákan náà ṣe kalẹ̀ bá ń tó wá tún mú wá sáàrù kan wá sí ègé wọ́n ní wà kọ́lá zayd ibn wahab zayd ibn wahab sọ pé káàní abdullah wọ́n sọ pé abdullahi ibn abbas yusalli bina shahra ramadan ó máa ń kírun ramadan fún wa ó máa ń kírun salatu tarawih fún wa fayansọ́rì bìlẹ́yìn tó bá ti wá bẹ̀rẹ̀ látẹ̀yìn ìṣá yìí báyìí tó bá ti wá kí títí báyìí òru láti kéré o láti òtúká lásìkò tá a bẹ́ẹ̀ lọ jẹ sàárì láti òtúká ẹ̀yìn ìṣá yìí náà nínú àbáàsì náà máa ń tu lóun náà máa ń kí fún wọn ṣé kàlọ́dá níní báwọn sọ ha bàbá ṣe ń kí lélẹ̀ ṣé báyìí nìsí àkọ́rọ́jàhu abdulrazak abdulrazak gba asaru eléyìí wá nínú musannafu ẹ̀ tábàlọ́wọ́ hadith seven thousand seven hundred forty one bákan náà wọ́n ní ṣé kàlọ́dá ní ìsinadu ẹ̀ lálàáfíà dáadáa wọ́n ní wàkàrọ̀ àṣàrọ̀ ìmáàmù ahmed y ila hadha al-athar wọ́n ní imam ahmed gẹ́ tọ́ka sí asaru yìí imam ahmed tọ́ka sí wàlẹ́lì kọ̀bláhù àti asaru ọmọ tààtọ sáájú yẹn imam ahmed tọ́ka sí méjèèjì kí iná sí ìlà gbàtọ́ bí léèrè pé yu akọrù kìá wípé ṣé kí a lọ ìrun kìá mọ̀ Ramadan ìrun ṣé ká lọ lára di ìgbẹ̀yìn òru ìlà ákìrì lè ṣe ká ìdọ̀rọ̀ lára di ẹ̀yìn gbẹ̀yìn òru ni fakọ́ọ̀lì ìmọ̀ máa ń lọ sọ pé láà ẹ má lọ lára di gbàyẹn o súnà tún mùsùlùmí iná àhábù ilé ìyà súnà àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ká ti lẹ́yìn ìṣá ìyẹn òun ló wù èmi jù ẹ má lọ lára di kíni o di ẹ̀yìn òru ṣe Imam Ahmad sọ bẹ́ẹ̀ wípé àṣẹ Albani ní ní tí Imam Ahmad ní ṣe ìṣàrọ̀ sí tán tọ́ka sí onáni asáàrù méjì tá a ṣíkìní tá ti mú wa pé eléyìí súnà àwọn mùsùlùmí tó ṣáájú wa eléyìí báyìí á rí gbà wá nínú masailu wọn Ah, tábàlọ́wọ́ page sixty two àbámẹ́bẹ́ náà eléyìí jẹ́ àwọn ìlépabá sí àwọn nǹkan tí a ti sọ ní àná lórí sọ̀látù tàràwí àyẹ̀rùn ásámú ilé tó ń a ní àyìn tó tọ́ òun náà ní kí á kí lẹ́yìn ìṣá yìí tí ó bá ní ti títí di àsìkò òru ilé tó bá wà lẹ́yìn kí bẹ́ẹ̀. tó pẹ̀lú ilé láyé sí ẹ rí i pé ó ti wá hàn sí pé ẹni tí ń sọ wípé kí yàn lọ wo bọ́ọ̀lù ẹni tí ń sọ wípé ẹni tí ń kí irun sọ̀lá ti tààrọ̀ wí ìran ásámú lẹ́yìn ìṣá yìí pé ń fi irun ẹ̀sùn kò ní tẹ́tí pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ bídà ní sọ yẹn tẹ́tí kọ̀rọ̀ burúkú ní sọ tó bá ní ó dẹ̀ he ìròyìn burúkú yìí látọ̀dọ̀ àáfà àwọn yìí náà ni sòkòlò ọba àdékẹ́lá fi ó fi ọ̀nà máa gbogbo wọn lápapọ̀ náà jàmáà lẹ́yìn eléyìí báyìí ibi tó kù tá a máa bọ́ sí ìsìn òun náà ni ọ̀rọ̀ zakatul fitri ọ̀rọ̀ zakatul fitri ló kù tá a fẹ́ yanjú báyìí náà zakatul fitri kí ti rẹ̀ orúkọ tá a wí yìí àwọn àbọ̀ sọ pé tarkibun idafiyun tarkibun idafiyun orúkọ kan ni tó yẹ sí pé orúkọ ẹyọ kan níbẹ̀ kálímà méjìlá gbé borí ara wọn tó fún wa lórúkọ ẹyọ kan yẹn. alákọ̀ọ́kọ́ zaka ẹlẹ́ẹ̀kejì alfitru ó wá jẹ́ zakatul fitri zakatul fitri. kí ló ń pè ní zaka nínú èdè ó jẹ́ fún zaka yuzaki zakatan wa tazkiyatan mọ́sálì ẹ̀ méjì lólewa ó lè jẹ́ zakatan ó sì lè jẹ́ tazkiyatan. ẹgẹ́ bó lè jẹ́ sí pé òun náà ni sọ́là yusọ́lì sọ́látán wa tasliyatan. ilé ìbáyìí kí wọ́n pè zakia ìtumọ̀ ní pé kéèyàn kéèyàn fọ̀ nǹkan mọ́. qad aflaha man zakkaha wa qad khaba man dassaha. so ìtumọ̀ zakia òun náà ni kéèyàn fọ̀ nǹkan mọ́ ṣé bá níbi. àmọ́ nínú ìtumọ̀ ṣẹ̀ríà bí báyìí òun náà ni àbí ẹmẹ́jẹsí túmọ̀ ṣẹ̀ríà rẹ̀ ẹni kọ́kọ́ tú ẹlẹ́ẹ̀kejì náà kínákè ní àlùfíìsòrò òun náà ni ìtúnu ṣé bá níbi ìtúnu tó wá ní zakatul fitri òun náà ni zaka ìtúnu zaka kíni o zakatu tí wọn ń pè ní zakatul fitri nínú àgbọyìn ṣẹríà òun náà ni nǹkan àwọn oúnjẹ kan tí a máa ń yọ lẹ́yìn níjọ́ tí a bá ń túnu ní àárọ̀ ọjọ́ tí a bá túnu síwájú ká tó lọ sí èyí tí a yọ sọ ẹrù kan nínú àwọn ọ̀rọ̀ oúnjẹ ilé tó ń pè à ń jẹ tí sọ ẹrù kan tó ń ṣe déédéé múdù mẹ́rin múdù màdínà múdù màdínà mẹ́rin òun ni sọ ẹrù kan kò yẹ báyìí nìyí naam eléyìí báyìí òun náà ni nǹkan tán pé ní zakatul fitri zakatul fitri yìí kí ló fà á tán sọ ní zakatul fitri nítorí pé zakatul fitri yìí ó jẹ́ ọ̀ràn yẹn fún wa ní ìgbà tá a bá fẹ́ tún Ramadan nítorí ọ̀nà fífi ní zakatul fitri àwọn àbá àzọ pé tí lọ́ba tó fi ṣe ìdọ́fà zaka yẹn lọ síbi fítìrì wọ́n ní ìdọ́fà tó ṣe ìlà wákòtìhì kí a fi nǹkan ká fi nǹkan ti sí àsìkò rẹ̀ tí a ń ṣe so wọ́n fi àsìkò wọ́n fi zaka yẹn zaka yẹn wọ́n fi ti sí àsìkò fítìrì tá à ń yọ. ṣé báyìí nìyí àwọn mi sọ pé ìdọ́fà tó musabab ìlà sábàbí yìí nǹkan tí a fi ṣe sábàbí nǹkan nǹkan yẹn ṣé báyìí nìdí so n tó yẹ sábà bíi zakat yẹn òun náà ní òun náà ní túnú àbí so n tó náà láwọn ibi zakat yẹn ti sí ọ̀dọ̀ tàbí síbi túnú náà zakat yìí zakat tó tutù nìyí nǹkan kan tó ṣe kò ní ṣe pẹ̀lú owó kò ní ṣe pẹ̀lú owó owó kọ́ la fi ń yọ kí la máa fi yọ jọ̀mọ́ à nǹkan tí ó ní ṣe pẹ̀lú tó lásùpapọ̀ mọ́ òun náà ní zimma ọrùn ẹni tí ó fẹ́ yọ ló wà kì í ṣe ibi owó rẹ̀ ṣé ni ní tó fi yàtọ̀ sí zakato owó nìyẹn ṣé lè báyìí àá yọ lórí èèyàn yọ lórí ara rẹ̀ èyí tó yọ lórí àwọn tí wọ́n bá wà ní abẹ́ ìkápá yẹn tí yẹn ń gbọ́ bùkátà jíjẹ múmu wọn ṣé báyìí ní sùn ṣe èèyàn yọ lórí ẹ̀mí àtara rẹ̀ bákan náà. náà kí wá ní mas'ala alákọ̀ọ́kọ́ lórí zakatul fitr yìí المسألة الأولى مسألة لا كوكو أكوكو أنت كوكو يجمع أولا نبي في حكمها ودليل ذلك kí ni ìdájọ́ zakatul fitri àti pé kí ni ẹ̀rí lórí ẹ̀ òun náà ni máa rọ́wà ibùdó ẹ̀mà radiyallahu anhu hadithu tí ibùdó ẹ̀mà rúgbà wa hadithu wa nusahil bukhari àti muslim kọ́lọ̀ bá àdìkẹ́lá kí ó bá wa kẹ́ òun àti bàbá rẹ̀ abdullahi ibn umar àti umar ibn khattab kọ́nà bá kọ́ba àti àwọn méjèèjì naam. ó ní anabi sọlọ kọ́ọ̀lù ó ní anabi sọlọ lọ́wọ́ sọlọ sọ wípé ó ní fárọ̀dọ̀ rasulullahi sallallahu alaihi wasallam sadaqatul fitri zakatul fitri náà náà kiri sadaqatul fitri. ó ní anabi sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ yẹn fárọ̀dọ̀ bí máyínà áwùjábà ah, wọ́n lé anabi sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ yẹn. Kama máa yọ jákà min ramadan nínú ramadan sa'at min tamuri káyọ sọ nǹkan tá a ti ní oṣù déédéé múdù mẹ́rin eléyìí tó ń ṣe tí a bá fẹ́ ṣe òdiwọ̀n rẹ̀ nínú nǹkan tí àwa fi ń ṣòdiwọ̀n bí báyìí tá ní múdù òun náà ni ike kan àtààbọ̀ ike kan àtààbọ̀ ike tá a fi yọ nǹkan ní ọ̀dọ̀ wa ní báyìí nílọrin ní báyìí ni o tó bá já wọn lẹ yorùbá mi ike tí wọn ike ẹyọkan tí wọn agolo mẹ́wàá ní mẹmẹ ike ẹyọkan tí wọn rí agolo mẹ́jọ ní mẹmẹ ṣé báyìí nìyí tó a bá sọ pé ike kan àtààbọ̀ bíbá yìí ó mi pé agolo méjìlá nìyá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọn lọ́hùn ike kan àti agolo méjì ni ọmọ lọ́dọ̀ wọn lọ́hùn ṣé bá ní sèyí torí nítorí àwọn tí mẹlọ àwọn tí ó padà máa gbọ́ wa lọ́hùn káwọn náà máa rò pé ká ike kan àtààbọ̀ làwọn yọ lọ́dọ̀ tàwọn náà lọ́hùn tí lọ́rin làbí ń sọ o kò dín wọn ike táwa ń lò lọ́rin bì òun náà làbí ń sàlàyé ẹ̀ ṣé bá ní sèyí so ike kan àtààbọ̀ ni nítorí pé ike ọ̀dọ́ tí wọ́n ń bì jẹ́ agolo mẹ́jọ mẹ́wàá so ike kan àtàgolo méjì ní ọyọ tabawara ẹni tí ike wọ́n jágolo méjìlá ike kan péré kan náà ní ọyọ tàbí tó yàn yọ two kilogram àti forty gram So, nídìí òun náà ní téèyàn bá fẹ́ wọ̀n pẹ̀lú òṣùwọ̀n òun ni tó súnmọ́ jù gẹ́gẹ́ bí àwọn afáàní ṣàlàyé náà ni sọ́ọ̀rì kan a wá yọ sọ́ọ̀rì yẹn nínú tamuru a tamuru yọ kíná pèlè tamuru òun náà ni dàbínú gbígbẹ gbígbẹ náà tamuru sọ́ọ̀rì kan nínú kíná òun e ni malt malt yẹn èso kan ni ó fẹ́ dà gẹ́gẹ́ bí ó fẹ́ dà gẹ́gẹ́ bí tó máa fi ń ṣe kíní yàtọ̀ sí òun ni wọ́n máa fi ń ṣe àwọn malt nǹkan kàtà mú yẹn ẹ̀tẹ́ bá ra malt ẹ̀rì wọ́n máa ń ya kíní yẹn sí lára báyìí so náà ń pè ní so báyìí nísìnyí àádọ́lá àbùdí àwọn ayọ́ ṣé ẹrú fúnra ẹ̀ ní ọ̀yọ́ lórí ara rẹ̀ ni ẹrú ò tiẹ̀ lè dá nǹkan kan yọ fúnra ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ẹrú ọ̀dà owó ni gbogbo ẹrú tó gbogbo owó tẹrú bá ní tó lówó ẹ̀ ni tó olówó ẹrú yẹn ní ọ̀rọ̀ yọ yọ lórí ẹrú rẹ̀ tí ń bẹ lábẹ́ nígbà tẹrú fi ń bẹ nìyẹn ṣé báyìí ti àyàlà láàbí ayọ lórí ẹrú wàlúùrì àdẹ̀yọ lórí ọmọlúwàbí náà tí èsẹ̀rú wàzákàrí wà ńsà ájẹ yọ lórí ọkùnrin àtòrí obìnrin wà sọ̀rírí wà kẹ̀dí ájẹ lórí ọmọ kékeré àtàgbàlagbà ìdí ọmọ kékeré yìí ìbẹ̀ làwọn ará bí ti ṣe wàhálà àwọn tó là yọ zakatu fitiri fọmọ kékeré ẹ ti ṣe ha àfihàn fún iṣẹ́ <laughs> ẹ padà sí ha dáadáa wàláì èmi ò mọ ẹ àdìsí ló kílẹ̀ yìí bá wọn sọ fitiri lórí báyìí wọ́n láyọ lórí ẹrú tí ń bẹ lábẹ́ kápá wa ọmọlúwàbí tí ń bẹ lábẹ́ kápá wa ọkùnrin tí ń bẹ lábẹ́ kápá wa obìnrin tí ń bẹ lábẹ́ kápá wa gbogbo aláyọ lé lórí. bọ́dà wọn dákọ̀ ọmọ kékeré kan tó dákọ̀ wá sọ́víìr síwájú wa ìṣẹ̀víìr ayọ lórí ọmọ kéékèèké ayọ lórí àgbàlagbà mínà mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí yìí ló fi jẹ́ pé àtẹ̀tẹ̀yẹ bá ní ẹrú lọ́dọ̀ tí èsè mùsùlùmí ẹ̀ níyàn zakatul fitiri lórí ẹ̀ so mínà mùsùlùmí hadith yìí muttafaqun alayhi bukhari àti muslim panupọ̀ sọ pé hadith yìí lálàáfíà ó gbádùn gidi gan. alimami bukhari gbà wá nínú hadith one thousand five hundred and three imam muslim gbà wá ní hadith nine hundred and eighty four sera nisun a hadith yìí méjèèjì mẹ́. kí wàá ní májẹ̀mú ẹ̀ kí ni májẹ̀mú zakatul fitri májẹ̀mú ẹ̀ ni wípé zakatul fitri. ó jẹ́ ọ̀ràn ya ṣé báyìí nìṣe lórí gbogbo mùsùlùmí pátápátá májẹ̀mú ni pé mùsùlùmí ló yọ zakatul fitri kóyàn tó yọ zakatul fitri kótó tó lè gbà lọ́wọ́ yàn yọ jẹ́ mùsùlùmí. ala kulli muslimin kabirin wa sagirin ọjẹ́ àgbàlagbà ni àbójọ́mọ kékeré wà zakarin wà ọjẹ́ ọkùnrin ni wàsúrì wà ẹ́pì ó jẹ́ ọmọlúwàbí ni àbójẹ́ ẹrú gbogbo àwọn ilé láyọ̀ zakatul fitri ni wọ́n yọ zakatul fitri nítorí hadithu tí a kà sókè wọ́n ní hadith ibn umar radiyallahu anhuma as-sabiq inú tíra tí mo ti ń ka ọ̀rọ̀ yìí so ilá ní tù òun náà ní tíra tó pè ní alfiqhu al-muyassar alfiqhu al àwọn àgbàlagbà afa nílẹ̀ ní saudi àwọn ní wọn àwọn àgbàlagbà afa àbí mẹ́fà ní wọn papọ̀ sí tíra yìí

yóò máa jẹ́ tẹ̀kùhìr yóò máa jẹ́ ìsàfọ̀mọ́ yóò jẹ́ tẹ̀kùhìr sọ́ìm mímọ̀ àyàtà àyàkúnà pàdùwápà fi síyámi yóò máa jẹ́ àfọ̀mọ́ fún ẹni tó fún aláwẹ̀. nínú àwọn nǹkan tó yẹ pé ó súnmọ́ pẹ́jẹ́ sí pé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ó àwọn ọ̀rọ̀ tí ó sàǹfààní alágù òun náà ni alkalamu lẹ́bi làbà ìdàtàfì òun náà lọ̀rọ̀ tí ó sàǹfààní tí yẹn bá ń sọ ọdún àwẹ̀ zakatu fitiri tá a bá yọ yìí òun yóò fọwọ́ àwọn ọ̀rọ̀ yẹn àmọ́ ọ̀rọ̀ àrọ́fà onídìkẹ́ ẹ̀ máa búyà díkẹ́ máa sòfófó díkẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn nígbà tí sábà máa ń wọ́pọ̀ láwùjọ tiwa yìí ṣé bá ní ti àtàwọn ọ̀rọ̀ tí ò dá tó àwọn ọ̀rọ̀ burúkú ni lẹ́ńpẹ̀ ní àrọ́fà tó bá ti ṣẹlẹ̀ sí yẹn nú àwẹ̀ zakatul fitiri tẹ̀yàn bá yẹn tẹ̀yàn bá yọ lẹ́yìn níjọ ọ̀tún nìyẹn yóò ṣe àfọmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún yàn so ekima nìyẹn wisdom tó wà ń bi ìdítọ́rọ̀ ọba àdékẹ́lá fi ní ká máa yan zakatul fitiri yẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìsìnkú tó wà ń bẹ̀ òun náà ní pé ìrìnà olùfukọ̀rọ̀ ìrìnà olùfukọ̀rọ̀ afẹ́ rọ àwọn aláìní lọ́rọ̀ wàlmàtàkì alùfukọ̀rọ̀ òun náà lẹ́gbẹ́ pé kò ní kódà kò ní tó lè gbọ́ bùkátà rẹ̀ alùfukọ̀rọ̀ nìyẹn kò ní nǹkan tó lè gbọ́ bùkátà rẹ̀ bẹ́ẹ̀ alùmàtàkì òun lẹ́gbẹ́ pé ó ní díẹ̀ kọ̀ọ̀kan tó ní fukọrọ ò ní rárá fàkírù ò ní rárá bẹ̀sẹ̀ òun ní díẹ̀ àmọ́ díẹ̀ yẹn ò tó gbọ́ bùkátà rẹ̀ tó àwọn méjèèjì ìlàsẹ̀ kí ni o kò láyọ̀ fún sébà ní sè láyọ̀ zakatu fífò abẹ́fi rọ̀ wọ́n lọ́rọ̀ lọ́jọ́ ọdún ẹni tu án abẹ́fi rọ̀ wọ́n lọ́rọ̀ kú omi ká máa tọrọ jẹ káàkiri lọ́jọ́ ọdún sébà ní sè yìí fi yá mi lẹ́yìn bákan náà wà ìdíkọ́lù sùúrù rí àlẹ́ yìí abẹ́fi múnú tiwọn náà dùn lọ́jọ́ ọdún kọ́mọ̀ jẹ́ pé lè tí nìkan lẹ́sì máa jẹ chicken lẹ́ẹ̀ máa jẹ tọ́kì sẹ́wà nìtì àwọn tálíkà àwọn àwara ro àwọn máa ronú pé tó ọlọ́run agbábọ̀ òjì ṣe wá o àwọn àbá àgàrí ní jẹ chicken ní jẹ tọ́kì yìí ọlọ́run wọ́n ń degun ẹ̀dọ̀ àwọn wọ́n jẹ chicken wọ́n jẹ tọ́kì wọ́n ń ẹ̀ta wọ́n jẹ tòlótòló ẹ jẹun <laughs> wọ́lá abẹ́ kí ìdùn tiwọn náà dùn abẹ́ mú ìdùnnú wọnú tiwọn náà يوم فرح وسرور لجميع فئاته nítorí kí ọjọ́ ọdún kó lè bá jẹ́ ọjọ́ ọdùnnú ọjọ́ ọjọ́ ayọ̀ fún gbogbo èèyàn pátápátá lìjẹ̀mí ìfi àti mùsùlùmá fún gbogbo àwùjọ pátápátá kó lè bá jẹ́ ọjọ́ ọdùnnú fún wọn. wàzáàlìkà ni hadith ibn abbas radiyallahu anhuma wọ́n lé ní ìlànà yìí jẹ́ bẹ́ẹ̀ nítorí hadith ibn abbas gbà wá kọ́lọ́ bá ìjọba kọ́ bá òun náà sọ pé àdìsí bínú márùn làkàlẹ̀ kẹsí bínú àbáṣiré fárọgbọ rasulullahi sallallahu alaihi wasallam zakat alfitri anabi sallallahu alaihi wasallam ṣe jákà yíyọ anabi ṣe ní ọ̀ràn yẹn léwa lórí tó rọta lè àlékún tó wà ń bí tí òbí síbi tí Umar ní pé tó sọ̀rọ̀ ta lè sọ yìí Ibn Abbas sọ àrẹ́bí sọ nínú àdìsí Ibn Abbas ìdí tọ́fà sí àti ṣẹ́gi ni o hekima tọ́fà tá a fi ní ká máa yọ zakatu fitiri ó náà ni pé tó sọ̀rọ̀ ta lè sọ yìí kọ́ máa jẹ́ purification kọ́ máa jẹ́ ìsàfọ̀mọ́ fún ẹni tó gbáwẹ̀ minalazuwi wa rọ́fà kúrò níbi ọ̀rọ̀ tí ó sàǹfààní tó ti sọ àtàwọn ọ̀rọ̀ burúkú tó ti sọ ní àwẹ̀ wà tó ìmẹ̀tán lílmẹ̀tàkì tó sì máa jẹ́ oúnjẹ fún àwọn aláìní ẹ̀ríkà ti dídẹ̀ yìí pé ìta ìṣíkìmọ̀ tọ́lá ọba ní kíláàsì ìzàkátì fìtì lọ́rùn ẹ̀yà léwa lórí òun ni pé kó lè bá aṣàfọmọ wa kó mi àwọn tá a ti ṣe tí ò da nígbà tá à ń gbà rẹ̀ lọ́wọ́ nínú ọ̀rọ̀ tá a ti sọ tí ò da pé bàbá yìí dẹ́rẹ́ lẹ́nu jáde àwèrè ní ọ ní mọ́tò wà ní so táàkì wíyẹ yòyọ́ máa ń ṣe àfọmọ́ wa kó èmi wúrọ̀ àwọn nǹkan báyìí pàápàá jùlọ àwọn tí máa ń wọ amọ́jọ́ tí máa ń wọ ọ̀kadà wọ́n sábà máa ń bú èmi púpọ̀ sí ìbá ìṣòro kan náà kó sànú bìtẹ́yì kan bá ti wà fún wa fún ọ báyìí pé ó rí náà ní ó lọ ní ẹbí sùkúù ní ó ṣe kiri kẹri ọmọ àlè ọmọ ẹ̀kọ́ kiri. wúrọ̀ àwọn nǹkan báwọn nígbà kó ń gbá wẹ̀ àmọ́ lọ́wọ́ balẹ̀ kẹ́lẹ́ ọba aláàánú púpọ̀ ni ọlọ́run bá fẹ́ fi àwọn nǹkan yìí fọ̀ wá mọ́ àdìsí ojú kó yọ abẹ́. àdìsí ah, yìí Bukhari àti Muslim bákan náà Ah, hadith yìí jàre Abu Dawud wọ́n gbà wá wọ́n gbà wá ní hadith one thousand six hundred and nine Ibn Majah náà gbà wá ní hadith one thousand eight hundred and twenty seven Al-Hakim náà gbà wá ní Mustadrak wọn mujallad alákọ̀ọ́kọ́ hadith four hundred and nine. Ah, Al-Hakim náà sọ pé hadith yìí wà sahih Al-Imam an-Nawawi náà sọ pé hadith yìí wà hasan nínú Majmu' wa ah, Sheikh al náà sọ pé hadith yìí hadith tó dáa ni nínú Sahihu Ibn Majah ní rọ́kùn one thousand four hundred and ninety two naam lẹ́yìn tí a ti mọ̀ yẹn tán wà fíhà ìzhàrù ṣùkùrì wà fíhà ìzhàrù ṣùkùrì ní ìmẹ̀tì láhì ara ìyáàbí bí ìtìmọ́lì yá mẹ́ṣán wà kìyàmì. bákan náà ṣe àfihàn ìdúpẹ́ fún ọba lórí wa pẹ̀lú bó ṣe mú wa parí àwẹ̀ ṣé báyìí ní ìsìn àti bó ṣe mú wa kí àwọn àrùn òru inú àwẹ̀ náà ṣé báyìí ní ìsìn وفعل ما تيسر من الأعمال الصالحة في هذا الشهر المبارك أتي أن وسيطة أسيطة الله عليك لا سيرا رفوا إنه صلاة البركة إن كان لك يعني تياسة أولئك مقدار الواجب كني أوان كتان لك يوم بي نعم أمن زكاة الفطر الواجب في زكاة الفطر صائع من غالب قوتي àmọ́ ń yọ ayọ̀ tọ́ ẹrù kan ta ló ṣe dédé múdù mẹ́rin níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí a máa ń jẹ nílùú téèyàn bá wà wọ́n ní mìíràn ibi kú ti ahàlì báládì ní oúnjẹ tẹ́ ẹ̀ bá máa ń jẹ ń lù yín náà fi náà fi yọ a padà fi rẹ̀ ibi tá ń lọ gan rè níbi pé tá lè yọ lórí ọmọ kékeré àti oúnjẹ òun náà fi ń yọ jàbàtà láà lè yọ lórí ọmọ kékeré ó tún wá ní ọkà bàbà ní jẹ́ nígbà táwọn àwọn aláìní ìsàdìẹ ẹ̀dàkùn táwọn aláìní jáde ẹ̀ tó máa jọ kàbàbà láàárọ̀ ọjọ́ ọdún ẹ̀dàkùn tó sọ́kà bàbà náà ni wọ́n náà jẹ́ ń léyìn sọ́kà bàbà náà ni wọ́n náà fi sọdún. ọlá ọlá ọlá àlejò ọjọ́ ká bàbà lọ ẹlẹ́ẹ̀kejì dàbínú gbígbẹ ẹ̀dàkùn táwọn fi dàbínú gbígbẹ jọ jẹ́ bí ẹ bá gbéra fún yìí ìjẹ́ jẹ́ nílé mi láàárọ̀ ọjọ́ ọdún kí n ṣe. ẹ̀mẹ́ ló gẹ̀lẹ́ yọ bẹ́ẹ̀ bá gbé dàbí ìrùdé lè èmi ò ní bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe láàárọ̀ ọjọ́ ọdún tó bá àwọn fi ń sínú ni. ìjọba yẹn pé sínú ló ti gbé wá ẹ̀ ẹ́ àmọ̀ pé bí ẹ ọkàn mi méjì àmọ̀ kan jẹ ní sínú. àmọ́ wá pé wájú ọdún kí n máa fi ṣe kí ni. tó ṣe jẹ yóò ṣe náà ni wọn náà jẹ lé ṣé ṣé tí wọn náà ó jẹ lé yẹn ìyẹn máa bẹ̀rù ọlọ́run kò sí tẹ́ta fẹ́ kó ṣe nìyẹn. náà ó lè àlejò ọkà bàbá lọ dàbí ìlú gbígbẹ wàrà gbígbẹ ṣé báyìí ní ti àwọn eléyìí àdìsí wà fún tòótọ́ ọbẹ̀ tó sáyìí fún kàbàbà tá ń sọ yẹn o wọ́n kàbàbà tó fi di ń gan òun lọ́dà mú wá lágbáyé rẹ̀ búrú ní títọ́ kàbàbà fún nígbà tí kéwò yé <laughs> wàláì búrú ní títọ́ kàbàbà kí ẹ máa tún búrú sọ kàbàbà. àní wọ́n tún wá bí léèrè ẹ̀wọ́n yẹn gbọ́ sí ilé tóbi wọ́n tún wá bí léèrè wípé tágbàdo náà wà bẹ́ẹ̀ ó ní kéni tọ́ ìyàtọ̀ rẹ̀. olaka bàbà dàbínú gbígbẹ wàrà gbígbẹ àti gbígbẹ ṣé ti ó ní torí pé àwọn nìkan ló nínú hadithu anabi nígbà tí ọgbà yé kí ẹ máa gbọ́ yé ó sì ní ká máa dọ́ ká máa ọ̀bọ̀ fúnra wa tó yẹ kó ọgbà dìtù yé gẹ kéde ń ti ń wínú ṣé báyìí ti rìn láyé tí kákàwò òkè hàn ó kí bọ́sibọ́sì jáde gbà so ọjọ́ nǹkan tó yàrá lẹ́nu púpọ̀ jù. ẹ wò làwọn àgbà báyìí sọ yìí o wọ́n ní nìkọ́lìbì kú ti àlè balad wọ́n ní oúnjẹ tẹ́ ẹ bá máa ń jẹ́ lù ní oúnjẹ tẹ́ ẹ máa ń jẹ́ lù ní òun ni yọ. wọ́n ní ọbẹ̀ láti mi búrì ọbẹ̀ láti mi búrù kí náà pè mí búrù òun náà ni àlè ń tọ́tù ìta ti pè ní ṣínkọ̀ òun náà ni alkọ́mùsù ẹ́ wíìtì táàmù fi ń jẹ tẹ̀mọ́ òun wíìtì tẹ̀mọ́ òun náà ń pè ní búrú lòun pè lọ́ka bàbà kọ̀ọ̀mù yàtọ̀ láàrin sẹ́rí búrú kìí sọ kababa alikama ní jẹ́ wíìtì ní jẹ́ búrú àmọ́ kababa àdúrọ́tù dúrọ́tù Eh, pẹ̀lú dáàlì wà dọ́mìhà kábù dáàlì ẹni dọ́mà àti zúrọ́tù pẹ̀lú dáàlì wà dọ́mùhà zúrọ̀ wà júrọ́tù òun náà ń pè lọ́kà bàbà kò kò mọ́ búrú yìí ní pè lọ́kà bàbà. òun náà ń pè ní ń pè ní sàmọ́rọ̀ kí ló fà á nítorí pé láwùlù rẹ wà asmer ọ asmer brown ni tí wọ́n bá sọ pé ìdáwọ́ wà asmer ṣùgbọ́n ìpè brown yẹn ṣé wàá rí asmer yẹn masculine nìyẹn tọkùnrin nìyẹn tọ́ba fẹ́ gbé wá ní family tọ́ba gbé wá ní tòbẹ̀rẹ̀ wọ́n ní sàmúrọ̀ sàmúrọ̀ ṣé bá ní tìyí. tó nǹkan tá ń gbogbo eléyìí báyìí òun náà ní kíni o òun náà ní um, alikama tab àbí wọ́n ní dẹ́mọ́ níjàmbá tèmi máa ń brown náà ní àbí subhanallah so a lè yọ pẹ̀lú búrú nítorí pé ńgbà tí wọ́n ń sọ àdìsí yìí tánàbí sọ́kọ́ sáà ń sọ̀rọ̀ yìí oúnjẹ tí wọ́n jẹ ńgbà nìlọ́ọ̀nì yẹn kò yí báyìí nìtì naam àwọn ṣẹ̀hìn a sì lè fi ṣẹ̀hìn yọ àrẹ̀tí aláìkàtà pé ní ṣẹ̀hìn náà pé mọ́ọ̀t àbí sínú àwọn èso tó ń wọ́n dáadáa ni náà ń jẹ́ ńgbà náà kẹ́lẹ́ báwọn àwọn àjọ náà máa ń jẹ́ ń tọ́ dábàá kódà yìí ti dìde ìtẹ̀mú dáa lára àyè ọ̀dà tóró ní fáìbà àwòtámùrin tàbí kí àbídàbínú gbígbẹ torí pé náà máa ń jẹ nígbà yẹn awo zabibi àbí kí ni o àbí èso inaf èso inaf gbígbẹ náà ń ní zabibi awo afẹ́fẹ́ abi àbí abi wàrà gbígbẹ wàrà gbígbẹ náà ń pè ní afẹ́kù ṣé náà ní sè awo urs àbí ráìsì ẹ̀rí kan ní sè àwọn bá ní àbí ráìsì òun ni ó lẹ́yìn ò lè rọ ráìsì èyàn ò lè yọ ráìsì ọkà wàbàlẹ̀ yóò máa yọ káàkiri fáwọn èèyàn kan máa jẹ́ ńgbà tí wọ́n ń sá díẹ̀ àwòdúrọ̀ wọ́n lábọ̀ ká bàbà ṣé bá ní tìyí níbi tó bá ti máa ń jẹ́ náà ń sọ yẹn o. àwọn àwòrán yìí záàlì àbáwọn kan mi tọ́lá tún yàtọ̀ fúnra àwọn ọmọ yẹn náà. sábà yìí pé wọn lè sọ ogbóúnjẹ tán káàárín ẹ kí irọ́ wọ́n ti wọ́n ti mọ̀ pé àwọn táwọn bá sọ̀rọ̀ àwọn tó nílà káyìí ní tí nàmbá sísè wọn ṣiṣẹ́. kejìlẹ́ni tó kẹrí kan mẹ́fà péré tí wà ní kò mẹ́fà yìí lọ <laughs> ṣé wọ́n kà wọ́n tó ń mú jẹ ọ̀rọ̀ nàìjíríà tó kà tán wọ́n á kóúnjẹ amẹ́ríkà náà ẹ dákun tíra àmújẹ náà mẹ́rin wọ́n á fi kóúnjẹ tíra mẹ́rin wọ́n fi ka oúnjẹ. ẹ subhanallah ó kó wáyé pé àwọn oúnjẹ bẹ́ẹ̀ àwọn oúnjẹ bẹ́ẹ̀ àbáwọn míì náà ṣé báyìí nìyí ẹ̀rí lórí eléyìí báyìí ìtùbú ti dáni ka ànàbí ànàbí yìí sallallahu alayhi wa sallam nítorí pé lébà ànàbí látọ̀dọ̀ ànàbí sallallahu alayhi wa sallam fi àhàdìsì sahiha nínú àwọn àhàdìsì ọ̀la làáfíà ka àhàdìsì ibn Umar radiyallahu anhuma al-mutaqaddam ẹgẹ́ bí àhàdìsì ibn Umar tàbí sọ́síwájú yẹn àdìsí yẹn ó ṣàlàyé pé sọ ẹ̀mí támúrí àwòsọ ẹ̀mí ẹ̀mí ṣẹ̀yìrì wọ́n ní ilé a lè fún èyàn lè fún zakatul fitr èyàn lè fáwọn tó pọ̀ èyàn sì lè fún èyàn kan ṣé bá ní tí n bá yọ ní sìn mo lè fáwọn ya tó pọ̀ mo sì lè fún kan ṣé bá tó burú mẹ́. yọ fowó yọ tó tọpa lè yọ àwọn hànàfíyà ni àmọ́ ọ̀rọ̀ wọn wà ọ̀rọ̀ wọn ò tẹ̀sùn rárá àwọn jùmùhúrù àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn nágbà yìí pé ọ̀rọ̀ yẹn kò lálàáfíà yín táà lè fi yọ oúnjẹ ni lọ fowó yẹn ra oúnjẹ lọ́jà àyẹ́ wá ní yẹn ìlú táwa wà ń tiwa kò sẹ́ni tá gbé fún wọ́n ní fowó yẹn ránṣẹ́ sílé fowó yẹn ránṣẹ́ sí nàìjíríà ebi ń pa wá nàìjíríà gambi

Ah, àsìkò tá a lè yọ òun náà ní kíni o àsìkò tó lọ́lá jù tó lọ́lá jù òun náà ní ọjọ́ ọdún gẹ́gẹ́ ìjọ tá akwụkwọ bá sọ fún wa fún wọn ti rọ́ṣù ọdún báyìí ìjọ yẹn báyìí ló lọ́lá jù káyọ náà lásìkò wo àwọn jùmùhùr àwọn gbà yí pé tóòrùn bá ti wọ̀ tí wọ́n ti rí oṣù báyìí kó sì ti yọ látàsìkò yẹn ló ti bẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ máa yọ fún bí àpẹẹrẹ ìsìn kájọ pé wọ́n ti rí oṣù ìsìn ẹ̀kọ́ làlọ́dún látàlẹ́ ìlọ báyìí a máa yọ zakatul wa. bẹ́ẹ̀ alimam Abu Hanifa àwọn sọ pé nígbà tí fájìrì bá tó yọ fájìrì ọ̀la tó bá tó yọ ká tó kíni ká bẹ̀rẹ̀ sí máa yọ àsìkò rẹ̀ náà nìyẹn so àtiwájú ká lọ kírun Eid ká lọ kírun Eid àsìkò tọ́jú ọ̀ràn yẹn nìyẹn ọwọ́ àpò àsìkò tó tọ́ ọ̀tọ̀ ní pé nǹkan jẹ́ ọ̀ràn yẹn ọ̀tọ̀ ní pé nǹkan tọ́ àsìkò wo ló tọ́ ó tọ́ láti ìgbà tí ọdún bá ti ku ọ̀tún la ìyẹn ní pé ọjọ́ méjì sọdún ẹtí ọ̀nà sábà yìí sì dirú òní sì ẹ̀rọ ìkọ́dún kọ̀tún la báyìí náà láàmú sọ irú òní láàbí àbọ̀ làlápẹ̀ lọ́dún kọ̀tún la ni so irú irú bẹ́ẹ̀ àtijọ́ tí ọdún bá ku ọ̀la ṣé báyìí ní ti alẹ́ ọtọ́ láwọn àsìkò yẹn náà àmọ́ àsìkò tó dáa jù òun náà ní ìgbà tí kìíní o nígbà tí a bá ti rí o sí pé zakatu ìkíra pé o zakatu ìfitiri so àfitiri o sì ti ṣẹlẹ̀ ní àwọn àsìkò yìí ṣé báyìí ní ti so a ní wákìtì jawad a ní àsìkò tó tọ́ ṣé báyìí ní ti a sì ní àsìkò tí ọlọ́lá jù so ilé báyìí láyọ̀ a wá yọ síwájú ká tó lọ sí faman adáha qabla sọlá fàyíyà zakatun makubula arábìnrin tó bá yọ tiẹ̀ síwájú ká tó lọ kírun yìí òun lọ́wọ́ bá àlejò lọ́gbà jáka rẹ̀ waman adáha ba'da sọlá àmẹ́ tó bá yọ tiẹ̀ lẹ́yìn tá a ti yọrùndé tá a ti yọrùndé fàhíyà sadaqatu min as-sadaqat sàárà lásán ló ṣe ò ní ní jáká ò ní ládàá jáká sàárà lásán ló ṣe kódà ó sì lẹ́sẹ̀ lé lórí bẹ́ẹ̀ ṣé báyìí nìyí so a máa ń yọ síwájú kí yá lọ kírun ni so eléyìí ni àsìkò rẹ̀ ṣé báyìí nìyí so mo sọ pé a ní wákìtù méjì wákìtù fàdílà wákìtù fàdílà tí wà wákìtù àdá ṣé bá ní naam eléyìí báyìí òun náà ni àwọn nǹkan tí ó wà ń bẹ̀ naam nítorí ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ lẹ́nu àsìkò péréte tó kù ẹ bá ń pè nǹkan tí ọkùnrin yẹn sọ àti ṣàlàyé àwọn nǹkan tó yẹ ká ṣàlàyé tá báyìí ló kù báyìí ẹ mo sì rò pé yóò gan ló ṣe kókó torí èròrí tiwọn la fẹ́ yanjú tẹ̀ǹpáwájú láti sọ ń tọ́jà báyìí bá ti ṣe yọ zakatu fitiri lásán yẹn ṣé báyìí nìsín iye tá a yọ iye nínú àwọn nǹkan tá a ti lè yọ àti sàlàyé àtàsìkò tá a yọ ṣe é bá ń bí rẹ̀ jọ torí ọlọ́run káwọn yẹn gbọ́ ti ń sọ. tọ́ a retí fífilẹ̀ o. sáwọn àríkò sáà. sáwọn àríkò sáà ọjọ́ mẹ́ta sọ. ọjọ́ fẹ́ bèrè bèrè kan sá. ẹ jọ sá nípa zakasi tí kiri ta mẹ́rin ẹ̀ jáka yẹn níta. ẹ jọ fẹ́ yẹn lè yọ fún ọmọ kékeré. Ara. Lẹ́yìn ok. ṣe é tẹ́gbẹ́ oṣù lọ́wọ́. Ok, wà á lè yọ fún ọmọ kékeré náà yára. Bẹ́ẹ̀ni, Ok. Ẹ ò kí ni tọ́ àwọn sílẹ̀ yẹn ti yọ sá bẹ́ẹ̀ ni ṣe láti ìlú ẹ̀wà nǹkan kan tá à ń jẹ lẹ̀ sí ẹ̀wẹ̀ bá ọ̀ka bàbà ọ̀ka bàbà tàbí àwọn àgbàdo nǹkan kan yà rí. rárá kò yára rẹ mẹ. ok ọ̀ka bàbà nìkan náà ni. àti làbídàn. ọ̀ka bàbà àti làbídàn àbí. ṣùgbọ́n ìlú ilẹ̀ ta iná bò gbẹgbẹ. ok iná bò gbígbẹ àbí. bẹ́ẹ̀ ni ok mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni àbí mẹ́rin mẹ́rin oṣù oṣù oṣù ẹlẹ́kẹ̀rin ọ̀sà ẹlẹ́ọ̀sà bàbá làbídọ̀ àti ẹ̀rọ jíjẹ wàrà jíjẹ àti wàrà jíjẹ oṣù sà ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n gbèrè lẹ́nu. naam ẹgbẹ́ kọ́ọ̀lù náà kọ́ọ̀lù àmẹ́lẹ̀ gbọ́n kọ́ọ̀lù tàná ìrọ̀lẹ́ àná ẹnìkan ló béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀ tó bá mú òun dáadáa ó ti mú òun náà àfẹ́sọ ẹni náà torí kẹ́ni àtún lè máa rí àyè bèrè bíi dáadáa sí jọ́mi ṣé báyìí nìyí. ẹ wá rí i pé àbá yìí sọ̀rọ̀ bíi aláàárẹ̀ ọ̀lànà sọ̀rọ̀ sókè amẹ́ni yìí ń gbà tẹ́ni ti mọ̀ pé ẹ̀yìn mọ̀ yìí pé òun fẹ́ gbọ́ pátúwà ń dáadáa ẹni pẹ́ni yìí ń béèrè pé ẹni ẹ̀ wá ń tontó wí atọ́ka wà àbí àti kí ní àbí kó lè bá a dáadáa wá ní ẹ̀ ṣé báyìí sódà táwọn èèyàn bá gbọ́ dáadáa yóò lè máa jẹ́ ìfirinlẹ̀ pé ṣé n tẹ́ǹ sọ̀rí ẹni àti wá béèrè wípé ṣé a lè fi àgbàdo nkankan náà yọ oníkò sàgbàdo mẹ́ àsọ́ka bàbá nìkan wá ní oníkèsà bàbá ka bàbá nìkan ó ní àti dàbínù gbígbẹ àti inabu gbígbẹ èso inabu gbígbẹ ẹni ọwá ní ṣé mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni ọ̀hún ní mẹ́rin ni ẹ̀dá òkú yìí ọ̀sọ́ mẹ́rin sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀dà kí ẹlẹ́kẹrin ọwá ní wàrà gbígbẹ ṣé báyìí mo rò pa ti gbọ́ báyìí ó là lè yọ lórí ọmọ kékeré wallahi kéèyàn máa tako hadith tó straight hadith subhanallah a bẹ̀rẹ̀ sí máa ka àwọn hadith yẹn fún wa sí sèba ní ti hadith tí wọ́n gbàgàdà gbàgàdà wípé àwọn tá a yọ zakatu fitiri lé lórí àwọn ọmọ kéékèèké àbẹ́ ẹ̀kọ́ ni kódà ó ti dákọ̀ ọmọ kéékèèké síwájú àgbàlagbà sèba ní ti insha Allah ta'ala ó dà fọjọ́ ti lọ àbí àwa ibẹ̀ láti kọ̀ntínú lọ́la pẹ̀lú gbọ́lọ́wọ́ba. á kọ̀ntínú tóra kawo ẹ̀rí yẹn wá bá mú ni ṣé bá ní sìn pẹ̀lú bá tún jẹ gbẹ̀rí nìyẹn máa ń kọ́sọ́mà kò ní má bọ́ sí mi lọ́wọ́ ṣé bá ní sìn yóò bọ́ sí mi lọ́wọ́ ni o pé ní ṣe fatuwa pẹ̀lú yóò kàn sáà yanu yóò kàn máa gbé káàkiri tó nǹkan náà ta lè fi náà nù nǹkan kan ta lè fi nìyẹn ẹ wàá rí pé látàrí àsìkò kódà ẹ̀rí bá ti máa ń yọ pẹ̀lú àwọn ẹ̀rí tó clear pẹ̀lú òkú ọlọ́run ìsìn kọjá Bukhari àti Muslim inshallah tẹ́lá ní ti so torí àwọn yóò kan lọ́rọ́ gbogbo ẹ̀rí wa bá mú ni ẹ̀rọ kọjá kí mọ̀ pé nìkan padà wá wá láì nílọrin tí ọmọ sọ kúrú kẹtàkẹtà báyìí àwọn kan lọ́rọ́ gbogbo ẹ̀ wá ni tẹ́lá ní ti inshallah bẹ̀rẹ̀ lọ́la tábà wá parí ẹ̀ lọ́la inshallah àgbà tí ọlọ́run bá ní kí Ramadan parí ṣé bá ní sí ọjọ́ twenty nine ọjọ́ thirty ni ìbẹ̀rẹ̀ là parí ẹ̀ sí pẹ̀lú gbọ́n náà bá. àmọ́ lọ́la o ìtàn ibi tá a bọ̀rọ̀ dé ni àwọn kí la lè fi yọ zakatul fitri àti àwọn wo la lè yọ lórí sọ́mọ kékeré ń bẹnu àbí òsín bẹ̀ àwọn ẹ̀rí lórí ẹ̀ la fẹ́ gbéyàwó lọ́la tá a bá parí ẹ̀ lọ́la yẹn náà àwọn amú ọ̀rọ̀ kábàárọ̀ ẹ̀yìn ṣé bá ní ṣe bá ṣe ń ṣe pẹ̀lú gbọ́nà ọba akẹ́yìn wa lórí yẹn náà á ẹ̀ pẹ̀lú gbọ́nà ọba abẹ́lẹ́ ọba kí ó jẹ́ kí a máa bẹ lórí dáadáa kọ́nà ọba kó jẹ́ ká máa bẹ lórí àlàáfíà la ilaha illallah subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa naam. wọ́n ní jákàyí sáà pín káàkiri ni àbí kí á fún ẹnìkan gbọ́n mo ti ṣàlàyé lẹ́yìn náà tẹ́lẹ̀ wípé tó bá wù wá a lè pín káàkiri báwọn tọ́pọ̀ tó bá sì wù wá a lè fẹ́ nìkan gbọ́n báwo ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé níta yọ pọ̀ fúnlẹ̀ àpẹẹrẹ ńsìn ọlọ́run fún mi lọ́mọ bíi ogún ẹ̀bùn ọlọ́run ọba ni kò sí tv séèyàn tó bá ní ti kì í sọ̀rọ̀ ẹ̀rín so àwọn bàbá wa máa ń bí ju bẹ́ẹ̀ lọ tó bá ní ti jáde tèmi twenty one wọ́n bí so àmì ò àmì ò so ìjọ tí mo ń sọ̀rọ̀ ìjọ tí mo ń sọ̀rọ̀ yẹn ẹnikẹ́ni láti tòun twenty seven nàbí mo ní ẹ̀ka rè bàbá tí ń gba sẹ́kọ̀ọ̀lì bàbá tí ń gba fọ́ọ̀sì kò sí dídí sẹ́yìn nígbà yìí ọlọ́run sì ní pẹ́ẹ́lí gbogbo wa tọ́ kò sẹ́yìn kankan tí wọ́n rí tọ́nu wa alihamudulila. tọ́nà bá ní kí ẹ̀bí ma tó pọ̀ sẹ́wọ̀n pé zaka rẹ̀ tí ó yọ pọ̀ nù sẹ́wọ̀n pé zaka yìí ti pọ̀ ju pé kó gbé fẹ́ nìkan lọ ó lè gbé sáyẹnì kan náà kò sí kàtí àmọ́ kó pin káàkiri bí èèyàn bíi mẹ́rin márùn mẹ́fà tí ó tó wọn jẹun ọdún àmọ́ ìwọ nìkan náà ni àti ìyàwó rẹ zaka rẹ gan òtẹyẹ kan jẹ òpin fún èèyàn méjì zaka rẹ gan sẹ kèjì ìtẹnìkan jẹ ń jẹ ọdún ọba ní ìrọ èèyàn méjì ló pin fún kíkọ́ máa wúlò fún wa àbí àgọ́ mélòó mélòó máa pélé tó máa pagolo kan káàkiri pé tó wọ́n ní kíní wọ́n la yọ̀ fẹ́fẹ́ ọ̀tọ́kọ̀ ìwọ ya kíní kan gbagolo kan torí mo ah, tún gbé lọ́sẹ̀ ìyá kíní náà tún gbagolo kan kíní náà gbagolo kan tọ́ ah, ah, mọ̀tì báwọn mọ̀tì zaka ló kù gbé fẹ́ẹ̀nì kan àmọ́ tó bá pọ̀ tó lè pín fáwọn èèyàn bí tó pọ̀ tí ó sì tó ń kálukú wọn sọdún má rò pé àwọn alágbájá ló kù gbé wa wọ́n lè má gbé wa fa àwọn sì lè má rántí tí wọn so àwọn tí ọba ti náwó dé yẹn ẹlòmínà dékò sílẹ̀ ẹlòmínà tó náwó lọ sọ́dọ̀ ẹlòmí so kọ́nà ọba àlékẹ́lá kí ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ń jẹ́ kí àwa náà lẹ́nu ọba tó kù yìí kọ́nà káwa náà kẹ́ni tí ó lè yọ ṣé báyìí nìsín kọ́lọ̀ bá kọ́kà akẹ́ni tí ò nìyẹn wàlá láìlà àìlọ́lọ́ so bá a ṣe lè ṣe nìyẹn wallahu a'lam. subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.